صلى الله عليه وآله وسلم أشار الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وليست التوبة للذين يعملون السيئات وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حتى إذا حضر أحدهم الموت قال إني قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعبدنا لهم عذابا أليما يا أيها الذين آمنوا نساء كرها ولا تعقلوهن لتذهبوا بعض ما آتيتموهن إلا, إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن إنك عسى أن تكرهوا شيئا فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وإن أردتم إبدال زوج كان زوجا وآتيتم إحداهن قنطارا وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما فاحشة ومقتا وساء سبيلا هذا هو مشروع الله أترى الصلاة والسلام على النبي محمد ذكر عليه النبي وصحابه بل قلت إلى الذي تجدي قدر القيامة adẹ́lẹ́ tó fi ìfẹ́ sí àtọ́rọ̀ yìí ojú káyọ̀ rẹ̀. Ṣọ̀kúrò Kọ̀ọ̀án tí àmọ́ yóò fi gbogbo ayẹyẹ ọ̀rọ̀mọ̀gbọ́n báyìí. Ṣé o kúrò tó yẹ ká ayà ẹlẹ́kẹ̀ẹ́tàdínní ogún ẹ̀ńtẹ́fẹ́lẹ́tẹ́ lẹ́yìn ákàlẹ́ èlò. Ìdí àná àwọn ṣàlàyé nípa pé nǹkan tó ń jẹ́ túbá níbi ẹ̀ṣẹ̀ jẹ́ nǹkan tí èèyàn ń ṣe pẹ̀lú àìmọ̀ àbí tí èèyàn ń ṣe ìpè àbí tí èèyàn ń fi ojúlẹ̀ ń ṣe ní ẹ̀ṣẹ̀ ìdí wọ́n jẹ́ kó pátá ó ti fi túbá. ọlọ́run yẹ tó bá ti ṣe ìtura níbi gbogbo ìwà ẹ̀ṣẹ̀ tí máa ń wù ọlọ́run yẹ ló ti kà sí ìbẹ̀rẹ̀ nìyẹn. وكان الله عليما حكيما قل وبني أولو النيمة lórí gbogbo nǹkan tí ọmọ ènìyàn bá òun náà ni òun mọ ìdí pàtàkì lórí òfin òun tó ń ṣe níbi tí a kà ní èmi ọlọ́run náà ní وليست التوبة للذين يعملون السيئات olùwàlẹ́ kò sí tuntun bá fún àwọn tí bá ń ṣe aburú àwọn tí bá ń ṣe aburú àwọn iṣẹ́ rẹ̀ tó tó bá ń ṣe sọ̀rọ̀ àrùn ìyẹn máa ń jìnnà síbẹ̀ tó bá ti lè dákẹ́ mọ́wàá ìdúró ọlọ́run اللهم عزيز القرآن وإذا قرأ القرآن كما تلك القرآن فاستمعوا له إذا كان أنصتوا كنتتي لعلكم ترحمون كلا بالغة أنه والله ثم فتو قاتل أن والله جنة جنة شبه ثم أعوذ دين والله نعم تريد الله يقول تقول يا يعني شيئا نعم الله wàlẹ́ ìsọ̀tì tó bá tu ìní ọlọ́run ìní gba túbà èmi forí ṣe lẹ̀lẹ́rí ìṣẹ̀yà ẹgbẹ̀rún lónà ṣẹ̀yìn à. gbogbo ẹgbẹ́ wa ń ṣe aburú tí kò jáwọ́ níbi aburú yẹn. حتى إذا حضر أحدهم الموت gbogbo wa ti pé ikú dé èèyàn bá fún yẹn lọ ikú wa ká yẹn ọlọ́run ní kọ́lá ìlú gba gbogbo onítọ̀ ní ilé fún onítọ̀ tó túbọ̀ sí pé nínú lọ́jà ìṣúra bí àwọn afá àwọn ń jà òun ni pé ẹ ẹni kalẹ̀ ẹni kalẹ̀ ẹwọ́ ẹni kalẹ̀ kalẹ̀ ẹ ti kalẹ̀ tẹ́ ẹ sílẹ̀ gbọ̀ngàn ọlọ́run bá ní wà ní ìṣẹ́jú ẹ̀rìn mẹ́jẹ̀mú tó wà fún túbá mẹ́jẹ̀mú lẹ́rẹ̀ ni àwọn afá ní àìlẹ́dẹ́mú àyáàbá fáà ẹni tí ń ṣe ìgbẹ́ tí ò dá tí wọ́n fẹ́ túbá pé á ní ìṣẹ́jú yìí mọ́ àwọn pẹ́ pé àyẹ̀kẹ́lá àkọ́kọ́ rò lẹ́nu ìrọ́lẹ́nu pé àtúnfẹ́ ah, fi eré nìkan yẹ ibùsọ̀ lọ́wọ́ wà tí ò ta sí owó yìí orúkọ wọn bẹ́ẹ̀ ti kalẹ̀. ẹlẹ́kejì òun ni pé alẹ́dẹ́mú àyánáfà nítorí ti bọ́ ibi ẹ̀ ti ṣe yẹn kí ọmọ sàlámà ah, ẹ̀ fi hàn ni wọ́n ti yapa àṣẹ náà lérò ipò yìí kí ọmọ sàlámà ẹ̀. سمعتنا وأن يقلع عن المعصية بالجوع من جشعية وبنية أن لا يعود إليها سوى كان يكون يقلع بجوع so mẹ́rin ní ẹlẹ́karùn-ún òun wá di pé tó bá ń ṣe pé ètò ìrànṣe yẹn ó ní í ṣe pẹ̀lú ẹ̀sán ẹ̀lẹ́yìn àtàkọ́lùfí àtàkọ́lù kí wọ́n kò lè ṣe lọ lè ní wá bíbọ́ mẹ́hàkí àwọ̀kẹ́lì níbi ẹ̀sọ́ ẹ̀lẹ̀ kejì tó pé ẹ̀sọ́ ẹ̀lẹ̀ kan bá ní nǹkan yẹn àti kí ọ̀rọ̀ ìwà ní oṣù kan níbi ẹ̀kọ́ ẹ̀sọ́ bí alápòjú mi ẹni yìí kí máa ń ṣe jìbìtì nínú nílò ẹ̀ṣẹ̀ tí ń bèrò ó padà wá wò pé áá tí ń ṣe bá gbèsè ayé mi lọ ní àdéhùn yìí wọn ah, kò fi àwọn òpè lọ pé òun ò ṣe é náà àwọn kan ní pé kó ṣe ń torí ọmọ ẹlẹ́kejì ni kó jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ yẹn ẹlẹ́kẹta ni pé kó láti ẹ̀kọ́ òun padà wá síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ kó sábà mọ́ ẹlẹ́kẹrin òun náà ẹ̀ sábà mọ́ ẹlẹ́kẹrin lẹ́lẹ́ àwọn ènìyàn kó wá lọ lè dá owó àwọn èèyàn lórí oṣù ìdílé olùdíjà padà fún wa tó wá ṣe pé ẹ̀fọ́ sí ilẹ̀ náà yẹn èèyàn ni ó dàpọ̀ wá ṣe pé wọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà ni àwọn ọba jẹ́ ọba ọbẹ̀nu yẹn jẹ́ sáyẹn sí ọbẹ̀ àhán sáyẹn wá ń gbá ah, ẹni yìí ah, aláboyún aláboyún tó tó yọ̀ǹda rẹ̀ torípa ẹni sọ fún àwọn ẹ̀fẹ́ lọ ó ní máa ń gbé àná ìgbà àkéèdè mọ̀kùlẹ́nà àlẹ́kẹ̀ẹ́ tó bá ní ààbò tí kan tó ṣe fún ọ̀rọ̀ ìyá rẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àlẹ́kẹ̀ẹ́ fàájì àtàhàlẹ́yà pẹ̀lú ọwọ́ náà bó ṣe lọ lè tú ààrẹ kalẹ̀ lọ́dọ̀ rẹ̀ o. قبل أن يأتي يوم في أجور àwọn ogun dé ọjọ́ gbọ́dọ̀ àtìyáwó ènìyàn o láàbẹ̀rẹ̀ àwọn fi ìwọlé àdìyà tí ó pé o ò lè rí owó fi dáǹkà yẹn padà mọ́ tó gbẹ̀rẹ̀ àlẹ́bí ní ìnáwó ìyá àhẹ́mẹ́ àwọn iṣẹ́ náà ní ọlọ́wọ́ máa fà níjọ́ ilé tí mo ti lọ bẹ̀rẹ̀ ni pé tí ẹ bá ń ṣe tí ò dáa bí ìwà jáwọ́ níbẹ̀rẹ̀ تنظر تنظر حتى إذا حضر أحدهم الموت تدرك القوات بما ينهلون فيه ولي وليست له الطوبة لو يقول يقول يا الله الله وفي قتل عبود إليه كفو àfihàn àárẹ̀ tó ń sọ ìjàmbá. tó bá ṣe pé ẹni yẹn ẹ̀yìn ká fi ṣeré rẹ̀ pọ̀ pé wàlẹ́sì láàrin ilẹ̀ ìyẹ̀mọ̀ ojú lọ wà lóhùn kò fààrù ọlọ́ni ètò ń gba tútúbà ẹni tó ṣe pé kò túbà ó kú sí orí kẹfìrí kò gbọ́dọ̀ Islam kò padà sínú Islam ẹni pé ó túmọ̀ sí pé ẹni àkọ́kọ́ òun jẹ́ mùsùlùmí àmọ́ kò jáwọ́ níbi ìyapa òfin ọlọ́run ọba tí kò fi wáyé bá ọlọ́run ìlú bá túbọ̀ ẹni kejì ọlọ́run ìlú bá túbọ̀ rẹ̀ الذين يموتون وهم كفار أنتم كفر كفري إني بس تبعي. تو أعطاها سنة àwọn fún ní àkíyà tọ́wọ́n gbogbo nǹkan ọ̀rọ̀ ìwọ̀n ọlọ́run ní ṣe àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ń bẹ ní rẹ̀ tí ń ṣe so pẹ̀lú ẹ̀ṣẹ̀ yìí kì í ikú ká mọ́. kódà bóyá ewu nǹkan tí ń ṣe lọ́wọ́ yẹn ikú ká mọ́ lápẹ̀tù rẹ̀ yìí mo jí ìmú tí dídókítọ́ ṣe mú tí nìkan tó gba ó rẹ̀ náà àwọn ha àjọ sínú lánàá ni kódà tó jọ ká ni ha ha kò tó dáwọn ti rí inú àwẹ̀ èrè tó máa ń kún rẹ lọ tó irú ẹnu yẹn tẹ bá ti gbọ́ pé mọ́tò gba nǹkan báwọn ṣe kí wọn lánàá fún bá rẹ ẹ ti lọ lè gbé ẹ ti wẹ ẹ bá wẹ ẹ sì ẹ tún wọn máa bẹ ọlọ́pàá kò bẹ ọlọ́pàá tó ń sábà ṣàlù rẹ lóòtọ́ pẹ́lẹ́ lérí àfọlágbára wọn. bákan náà èèyàn ṣe dìná ibi dìná náà wọ́n pààkì títí lọ́wọ́ fún bẹ́ẹ̀. àmọ́ ń kí o ó ń gbá rẹ̀ kì í ṣe mo kẹ́kẹ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba. tó àwọn afárá wọ́n ní pé ìdájọ́ àwọn méjèèjì yẹn ń gbé omi ẹ̀ṣẹ̀ lára ni wọ́n fi ẹyẹ tó fi kan fún èèyàn ń jalè olùkó lèèyàn ni ọba ọwọ́ bá tẹ̀ fẹ́ wá lù pa àbọ̀dá náà tó ń dáná sọ́kùnrin sọ́ àwọn èèyàn ah, ẹ̀rọ àwọn òpin nìyà ah, ájọ kí ni wọ́n lé ah, ẹ̀rọ nìyí ara rẹ̀ ẹ̀ kankan. so irú ẹni yẹn mùsùlùmí ni àmọ́ mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ ni mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ ni mùsùlùmí olùdí ìmáàlì fáàfì fún bí màṣíyẹ sí i so irú ẹni yẹn lọ́wọ́ mi sọ níbi fóònù ní ṣàforíjì yẹn àmọ́ àforíjì yẹn ni pé yóò ó lẹ́tọ̀ọ́ sí fún wọn náà wọ́n lẹ́tọ̀ọ́ sí gbogbo ọ̀dá àti tí ọlọ́run bá ti dé tó bá sàmì rẹ̀. Gbogbo bá gbogbo ọlọ́run tí wọ́n ti lé wọn sàmì rẹ̀. Kí ló fà kí lè rí? Wọ́n ní bí ayà tó sọ pé iná wọ́n ẹ̀dá ayà wọ́n sí ó ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ tẹ̀lé. Olúwa ni mi tó jìyàn o. Ìṣe ọ̀kan sí ìdíje ọ̀dà rẹ̀ dédé láéláé. Wọ́n náà ní ẹ̀kọ́ àtàwọn ìtọ́ tó fara ju ẹbọ kí ni ìtọ́ ń jẹ́ bọ òun náà ni kéèyàn ó mú nǹkan míì pẹ̀lú ọlọ́run kéèyàn ó gbé ẹ̀sán ọlọ́run kéèyàn ó lò fún nǹkan míì àdínkù fúrú òun náà ara ọmọ ìyá ẹbọ náà ni àbí dídá àlùkàfíọ̀ ara ọmọ ìyá ẹbọ ìdájọ́ kan náà ni ó dọ́gba bẹ́ẹ̀ ni fáàkì. الاعتقادي ọmọ ìyá ẹ̀gbọ́n àwọn mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ ọmọ ìyá kan náà lọ́wọ́ tí ẹ fi lè kú sórí rẹ̀ lọ́wọ́ ní pólítíà. àmọ́ wàyà kò fi rògbàdú dàdá ní ìpìlẹ̀ ní ẹ̀ṣá tí wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tí ìwà tú ẹ̀ bọ́ ìyọ́nà òní fún rẹ̀ sí ẹ̀ fún rẹ̀ sí ẹ̀ àmọ́ òkè lẹ́yìn ẹ̀ṣá tó bá wù lẹ́nu ìtumọ̀ pé ìforíjì ni pé kí èyí ní bí ìkankan lọ́dún rẹ̀ èyí bí nínú ẹni tí wọ́n ṣe kí ni kí wọ́n tó gbà gbà tó lọ lébo bí ọlọ́run yẹn ó ti jìyà ìrírí àbúrò rẹ̀ ó ti jẹ́ ìwọ́lọ́run yẹn ní ìgbésí ẹni yẹn ó sáré ẹni pé ọlọ́run wọn láti kò lẹ́bọ pẹ̀lú ìrọlọ́run tó bá ti wọ ọlọ́run yẹn ìṣúná tó gbọ́ ọ ó ti jìyà lórí ìgbà tó bá jí ayẹ dé lẹ́bù kan ìyẹn lọ́wọ́ padà wá ṣàjọ rẹ̀ ṣẹ́dígẹ́lẹ̀ báwọn àmọ́ àlàrílẹ̀ yẹn mo tún lè wà fún kò fáàrùn ẹni tó kú lórí kúkúrú ẹni kúkúrú kìí kírun kìí kírun rárá tó kú lè lọ́wọ́ kú sí inú tó gbùn olóògùn ni ilẹ̀ ló kú sí ó láṣọ pọ́lé ó láṣọ rọ̀ tòun ti ń sọ fún un ti ń gbọ́ pé kò dáa ó ní lọ́kàlí kí wọ́n ń sá lọ́kàlí ibú lọ́kàlí oríṣiríṣi kò sì gbọ́ ó sì kú sí rẹ̀ lẹ́yìn náà ń pe ẹlòmíì pẹ̀lú ọlọ́run ọba ó sì kú lórí rẹ̀ lẹ́yìn náà olúwa ní ẹtí ìlú èkó ìṣèlú ayé ayé ìlú àwọn yẹn ní iná lọ́ àyà ayé ìṣẹ́kẹ̀lẹ̀ olùwàní òlẹ́ ikẹ́ àṣẹ́dìlá lẹ́hùn àdáàbá ẹ̀dìmà olùwàní àwọn ẹni wọ̀nyí àwọn la pèsè ìyà tó lé ló lè kalẹ̀ fún wa ẹni tí ń ṣe lọ́rùn tí ò túbá kí ni àwọn tọ́jú máa ń mú ìyàn ṣe lọ́rùn mọ́ túbá lọ́wọ́ ìgbà ní àlàáfíà àwọn ọdún yẹn máa ṣe náà wọ́n ti bá àlàáfíà yẹn máa tàn jẹ pé àlàáfíà yẹn gún bẹ́ẹ̀ ìlú wọn kọ ìlú àbúrò rẹ̀ wọn kò sínú àbúrò rẹ̀ wọ́n náà nígbà ní ọ̀dọ́ tí wọ́n ń tẹ̀lé ní ìjẹ́ nígbà tí ẹ bá dọ̀tọ̀ ọ̀dọ́ kó dé ọ̀dọ́ kọ́ alálàáfíà ṣẹ̀gbẹ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀dẹ̀ ló ga ọ́ níbi ìbàjẹ́ tí wọ́n ń ṣe. نضع تسميك ومن يقل إني صغير أصبر حتى أتوب الله حين أقبر ومن يقل إني صغير أصبر حتى أتوب الله حين أقبر وإنما ضرة شيطان قلبه مقفل مفروش ẹni tó bá ní inú ní sàkè rẹ̀ tó gbogbo wọn kékeré àbúrò ní ṣe sùúrù ṣáṣá àtúbà wọ́n à máfàdà wá túbà ìyẹn àkùkù tó bá ti bá dàgbà pé gbogbo àbúrò tó bá bá lọ lọ́la ìyá tó bá dàgbà nínú àtúbà dèrèdèrè ní mọ́tò àwọn kan bẹ àwọn ìṣaláìsì ní àtọ́wọ́n ní sáwọ́dà kan báyọ̀ wá ní pé àmọ̀kí ń bẹ̀rẹ̀ ṣe yẹn olódó ní ìlú náà ń padà fi wọn kalẹ̀ àmọ́ tí bá pín sẹ́gun tì ọlẹ́mi tí bá pín sẹ́gun tì bàbá ìpàdà ṣáná ti ní àwọn ẹ̀kọ́ sẹ́gun tì fún òkú sẹ́gun tì náà. bákan náà àwọn míì ti lẹ́nu òkú yẹn náà ọmọ ọdún kan náà ń bẹ́ẹ̀ lọ nígbà kan ọlọ́run bá kẹ́ ẹ ní kí ó mú ọ̀la ọlọ́run kẹ ní kéwú àmọ́ ní àgbọ́yé ẹ̀sìn ní àgbọ́yé ẹ̀sìn. ó ní wá fún aburú aburú tó ti wá ń bẹ lọ́wọ́ rẹ̀ kí wá ṣe aburú kékeré aburú tó tó fẹ́ẹ̀ báwọn yàtá kiri ni aburú ìdájì ń kọ́ àwọn ń wá ń kọ́ àwọn èèyàn àwọn èèyàn àbúrò àwọn kékeré tó wájú àwọn oníṣàbí lọ bá a ó sì bọ̀ nílé o lára àwọn tí ènìyàn wá kọ́ kọ́lẹ̀ nìyẹn wọ́n ti di odidi dọ́kítọ̀ lẹ́sìn ní ti sáré sọ́ọ̀dì ènìyàn wá wọ́n fẹ́ ah, ẹni yìí lọ kọ́ ní ibi ti mọ aburú ní à ìgbẹ́ ní kọ́ ní yìí kọjá wọ́n fẹ́ kí ni lọ́ọ́ bá àbá yìí nílé wọ́n lè wọ́n kọ́ bọ́ tó tó wá yìí fún ibi pa ìsáàdì jẹ pọ́ọ̀t pé ẹ ti sẹ́wọ́n lè ní kẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn kan àmọ́ kẹ́ni yẹn tó lọ ó ti kọ́ yọ̀ pẹ̀lú tó wà láwọn darí ẹ̀ lóde gà ṣùgbọ́n tó bá ẹni yìí ní kí ní lọ lójú mbẹ́ ìmọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ kí kájọ náà kó sáré nígbà tó bá mọ ọjọ́ ìwà tó ti pé wọ́n jọ lọ́pàdé ilé àfáà yẹn lọ́dọ̀ ti pàdé tó níbẹ̀ níbẹ̀ àfáà yìí pé ọmọ yìí rí wọn fún ní ọrùn dáadáa ọmọ kéwù yìí ó tó fún ọ lọ́rùn dáadáa tó fún ara lọ́wọ́ sọ jáde pé òun náà mọ̀ pé kìíní pé wú àmẹ́ nípa fẹ́ lọ́yìn ó lè ní gan-an mo ti lẹ́yìn pé kí gbé pé wọ́n ti ẹ̀ nípa kẹ́lẹ́ ìdí ìpìlẹ̀ ìpìlẹ̀ ṣe náà ní ìgbéká ìwọ́n náà pé ìṣe náà àwọn ìlú tí àfáà ìwọ́n á gbé ní ẹjọ́ ìjọba pé wò tí wọ́n ti tí wọ́n fún mi ní àpọ̀ pé ní táwọn ìjọ sọ rẹ̀ láti wọ́n lè kọ́ ìjọ fún mi ní ẹ̀kọ́ láti mú mi gbé tọ́lá lápá ìlú ìgbésọ́ ìlà ìtàn ló fún un bẹ́ẹ̀ jáwọ́ ní ìsinmi àwọn ike àti òun náà ọ̀la ìtàkì nàìjíríà lọ́la fún àyẹ̀ tó ló fi fún àti nàìjíríà lọ́la padà fún. Tòun náà ni pé ìtọ́jú yẹn máa ń ṣe fún àtàkùn sí ọlọ́run ọba. ومن يقول إن صغير أصبر حتى أتوب الله حين أقبل وهو إن لك جرة من الشيطان أي فديك سنو السوء الثاني ọ̀kánlówó ọ̀fẹ́lólọ́gbọ̀n ọkàn rẹ̀ ó ti ti fa ìtúbi tì í ìtòjé kí ìmọ̀lẹ́ ọlọ́wọ́ wọ ẹ̀rá tòun náà ní pé gbogbo tí wọ́n ń jẹ́ ìyapa ọlọ́wọ́ wa tí ó kálukú ń ṣe ó kálukú ronú ó sì já ọkọ̀ ń bẹ́ẹ̀. الإمام ابن كثير عليه رحمة الله قال يعني أن الكافر قال ṣe rí ẹni tí ó jẹ́ kékeré ẹni tó jẹ́ kékeré ìdáná ta ẹ̀dá fúnfẹ̀yìn tó bá kú sórí kékeré rẹ̀ wọ́n ṣe kò hó láyọ̀ fọ́ ìwú nàdáwó hó wà látọ̀ ọ̀dọ́sùn ẹ̀fọ́ tó kókúrò àlákókúrò yìí wọ́n ṣe kìí ó kú sórí ẹ̀fọ́ ó kú sórí ìṣe kúkúrò lọ́lọ́lọ́ kẹsí láyọ̀ fọ́ ìwú nàdá òkú ọ̀la kan ọ̀gbọ́n tó bá lóun kú bá àbí ń ṣàbámà òwúlò fún ọ wàlá yẹ àbálò nínú fíbi rẹ̀ tó ń wàlá wàlá ó ìmílí ìtàwọn wọ́n lóun ṣe nígbà tó wọ́n fi rọ́pò kúrò àti nǹkan yẹn tó jẹ́ pé gbogbo ayé ló ló fi rọ́pò pé tó o fi fi ọlọ́run ọlọ́run ò lórí nǹkan tí وشيرية ابن عباس ولي نزلت في أهل الشرك ولي آية هي ọ̀rọ̀ ẹlẹ́bọn náà ló sọ̀kalẹ̀ yẹ́lẹ́rí ìgbà tó bẹ̀rẹ̀ kú lórí ẹbọ ọlọ́run kò lè gbà fúnra rẹ̀. so ẹbọ kìí ṣe nǹkan sí ìjọba ìgbẹ́gbẹ́rẹ́ wò ó náà nínú nǹkan tó ń jẹ́ ìpẹ̀lẹ̀ tó gbọdọ̀ yí mùsùlùmí òun ni ẹbọ alẹ́bíṣọ́rọ̀ wọn ayọ̀ sẹ́lẹ̀ wàhálà tára bí ṣe lórí àlàyé lóhùnlẹ̀ ni ó ṣe jìnà sí ẹbọ èyí kékeré o èyí kékeré tó bẹ́ẹ̀ lẹ́nu gbogbo tó máa ń ṣe dáwà náà àlàyé bí ẹbọ ṣe yí àwọn èèyàn tí ẹbí kọ́nà tó bá kú nílùú kan ìtura kú nílùú lọ́dún ṣàlàyé ẹbọ fún wọn tó bá lọ ìlú míì tó bá rí ẹ̀kọ́ ń bẹ̀ náà ló tún dára fún àbí ìbá ti rú ìlú wọn nígbà pé ọ̀tọ̀ sí ní àyè. sẹ́nà nínú ọ̀dọ̀ wáyé àyè lè fẹ́ ara irú àwọn ọ̀dọ́ tí ó gbajúmọ̀ pé ẹbọ ni ọ̀rẹ́ kárí èèyàn tí ó mọ̀ sọ pé òun mọ̀ kọ̀kọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí pẹ̀ tó lè kù sí bí lè fi pẹ̀lú ìsáàtì àbí áàtì rọ́múlì àgbẹ̀rẹ̀ta tó wá kó nàìjíríà òdébò ní ìtọ́ bá ní pé orí bí wọ́n kọ́ọ̀bù náà kó kalẹ̀ kọ́ọ̀bù kékeré sí kọ́ọ̀bù kékeré ṣẹ́ni máa kọ́ọ̀bù kékeré wọ́n kó kalẹ̀ mọ́kànlá tó àlejò sọ pé ẹ̀hẹ́n irú àwọn tó máa ń wúra wọ̀ fún àwọn tó rà wọ̀ yẹn lọ́ gbogbo iṣẹ́ fún ọ pé lápẹ́ta ti làkájú ìjọ orí fẹ́ra ìwú tẹ́lẹ̀ ni eléyìí wá ní kọ́ọ̀bù mọ́kànlá lòun kó kalẹ̀ rárá kọ́ọ̀bù méjìlá lòun náà méjìlá náà ni wọ́n á kó kọ́ọ̀bù méjìlá kalẹ̀ ìlú wa ní gbogbo nọ́ọ̀kà rẹ̀ mú mẹ́ta nínú ọ̀rọ̀ fọwọ́ kan mẹ́ta wọ́n fọwọ́ kan mẹ́ta ìṣẹ̀lẹ̀ mọ́ ọ̀rẹ́ rẹ ogúnlọ́lá kínní ogúnlọ́lá kínní ogúnlọ́lá kínní ọ̀kẹ́ ìràwọ̀ kínní lòlù pẹ̀lú ìlọ̀lẹ̀ àhà ní kí wọ́n fi ìpẹ́ ti nílùú wa ni wọ́n fi ọ̀pù sí yìí tòlúwẹ̀ ni pírísípù yẹn ti kọ́ ìjà ìyẹn wọn ti kó yé àwọn èèyàn lórí ìgbé tí ń kìlọ̀ fún ọjọ́ kan ọ̀rẹ́ wọ. gbogbo bí ẹ ti rí láyé tó ṣe pé iṣẹ́ ọlọ́run ni ẹ̀tọ́ ọlọ́run ni ẹlòmíín wá ń kílẹ̀mù rẹ̀ àbí wọ́n ń gbé fún nǹkan míì tí o jọ pé eléyìí ẹbọ nù tó o sì ní ìgbòdòdá ẹbọ mà kó yé ẹwù lápòjú ilé ìgbé kí ọjọ́ yá kí orí ọjà tà ìdákùn sáré máa ṣe ọlọ́run ní àìsàn ọ̀jẹ̀lì kẹ́lẹ̀ kan wá ní ẹ̀rọ wọlé ọ̀sẹ̀ dúdú ń bẹ tó ọlá ní nàìjíríà àwọn wà á dúdú àwọn àlejò wá lọ́ọ̀kì lọ́ọ̀kì làwọn ṣòkòrò àfihàn tó ti wọ́n tó ń rí òun ṣe dáadáa wọ́n ní ọṣẹ ọṣẹ ẹ̀ka ìdáni wọ́n ṣe bí lọ́ọ̀kì ọ̀gán wọn ni àwọn ṣe bí ọṣẹ ẹ̀ka ìdáni ritual soap ni ẹgbẹ́ tí ìwà tó lò sí ọ̀wọ́ ẹ̀sẹ̀ ọjọ́ àtẹ̀ ẹgbẹ́ àìkọ́ tẹ́lú ìlú wa rẹ̀ lẹ́yìn tí lọ́sẹ̀ tó pọ̀ yìí. so àwọn nǹkan àwọn píńsìpù débi ní ìmọ̀ òṣùwọ̀n di kìfìrí ni ní ìmọ̀ òṣùwọ̀n di ẹlẹ́bọn ni so yóò wọ́n jẹ́ kí ìrìn ìsìláàmù yẹn kó máa dúró ní gbogbo ìgbà kí ìrètí ní máa bọ́ sínú ìtọ́jú ń jẹ́ ẹ̀bọn yẹn náà lẹ́nu ẹ̀lẹ́dẹ́ náà أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا يحل لكم أن تلقوا النساء ولا تحزنوا لتذهبوا ببعض ما آتيتموهن إلا إلا أن يأتين بفاحشة مبينة فعاشرهن بالمحروف فإن كرهتموهن فعسى فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا ọlọ́ọ̀gá ó ti fẹ́ bá àwọn mùsùlùmí ní bí èèyàn ṣe máa ń fẹ́ ìyàwó àmọ́ àyàtí afẹ́fà yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà tó tí wọ́n sábà máa ń lò fún ni pé kódà bí ó ṣe wà nínú ọjà tí ó lè nílò kẹfíìrì náà nìyẹn ibi ẹni tí ọkọ yẹn tó wá wà nínú mẹ̀lẹ́bí kan ṣọwá ní oṣùpó oṣùpó ìrọ̀lẹ́ ayé ayé fẹ́ ṣàlàyé olóòwò ní ayé ẹlẹ́rìí náà àmàlò nípa ẹni nígbà tó dùdú láàyè àṣírí lẹ́kùn ọ̀lẹ́kọ̀ọ́ fún ẹni pé èèwọ̀ ni àwọn kẹrì fún mi sáà kárẹ̀ hàn kẹlẹ́ jogún obìnrin kárẹ̀ hàn ní tipa by force pé ojú òní lọ ojú ìyàwó wá ní olé yẹn rẹ̀ lọ olúwa ní ẹmọ́ ṣe bẹ́ẹ̀ o. فإذا ابن كثير فني ابن عباس عليه رضي الله عنه ولكي آية كانوا إذا مات الرجل فلن يقول له يقول له obìnrin tó bá kú kí ẹ̀rọ àwọn ìyá òun àṣàkò bí mọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ wàlíyù ọkọ yẹn bíi bàbá rẹ̀ bíi àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àwọn àbúrò bàbá rẹ̀ yẹn táwọn mẹ̀lẹ́bí ọkọ àwọn ni wọ́n ní ó ti di tàwọn rò gbogbo yẹn ti di àwọn ìmúṣá à bá àdúgbò ń tẹ̀lé ọ̀gbájà ẹni tó bá wù ú nínú ọ̀rẹ́ nígbẹ̀lẹ̀ kan fẹ́ẹ́. لا معنى يبدي يوله وإن شاءوا زوجوها طبعا دي هو أو لو تكون درجة في درجة مثلا طبعا بالنسبة للإبن اللي يوفي زي ده طبعا ينفذ ẹni tó dúró lórí ilé ọ̀pá àti pé ọ̀yá àdìgbò wọn lọ bẹ́ẹ̀ يزوجها وإن شاء لو يزوجها لا تمون لأنك كوزت ولا يراه قولي له تفرغ الحق بها من أهلها فلا وما قاشلوا لك عشان عشان عشان قلوا يوجد بقاء له يرجو ليوجد لوما ونعم عن الفعل يهوى من أقل بكم àwọn yóò ṣe tó bá wù ní ìlú rẹ̀ sọ̀kọ́ láìkì kò láìkì kí ní ẹlẹ́bi bẹ nínú àṣà àwọn Yorùbá náà àwọn Yorùbá náà máa ṣe bẹ́ẹ̀ nígbà wọn ti ẹ̀rọ ní ṣe máa ń fọ́ nìkan tó fẹ́ bá wọn ti ka òpó tútú nínú àṣà Yorùbá tí ọkọ rẹ̀ bá kú tọ́wá tó bẹ́ẹ̀ di ogójì àti kìnnìkan tó owó gbogbo ṣe kò ní oyún àìló ti tóbi ọdún kan tó wá fẹ́ lọ́dọ̀ owó apò ìkalẹ̀ fún wa ní gbọ́ngbà ló fọ́n dábì làwà. Àyè tó orílẹ̀ àyè ìlà àbùbàtà ayò tó orílẹ̀ àyè ìlà kánìdínù tó orílẹ̀ àyè ìlà kìnìún tó ìtọ́ba pọ̀ ń bẹ̀ kò mú. tó tó bá wù ú lé lọ́wọ́ sí i ṣé tó bá dé lọ́wọ́ sí wọn ó dọ̀kọ rẹ̀ lọ kò sí pé wọ́n lọ sí ń ṣe ìṣẹ̀kàn fún àwọn ìlú kan wọ́n nílé ilé bàbá rẹ̀ kò sí nítorí ìjì lọ́kàn tí ní ọ̀rọ̀ ọkọ̀ ṣíṣe lọ ni kò sí ìjì kò sí sàdá àti sòsí kankan kò wúwo ní yàtọ̀ ẹjọ́ fẹ́ràn ẹ̀sìn ẹni lọ́wọ́ wọn sọ fún wọn pé ilé náà ń ṣe lásìkò ìjà ìlú àkàlẹ̀ ní ọ̀gbọ́n ọ̀sán náà tó dé ọlọ́wọ́ kí wọn lè wọ̀ wípé ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ máa pẹ̀lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ máa fẹ́ obìnrin kẹ́ ẹ jogún obìnrin lé fipá kẹ́ ẹ tó obìnrin yí ẹni tí ẹ jẹ́ pọ̀ gbogbo. onítọ̀wọ̀ lọ́wọ́ ti pẹ̀lú ẹ̀sọ̀ bẹ́ẹ̀. ọlọ́dún wà láà tá ẹ̀dùnúhùnà lè jẹ́ lẹ́hàbù lè bá ẹ̀dì máa àdé ìtùmọ̀hùnà. ẹ̀yin jẹ́ bá ti pé wá fẹ́ wọn tó ọ̀rọ̀ kan nìyẹn lọ́tọ̀. ẹni tó wá ṣe pé ó ti wá fẹ́ ìyàwó gbàdúrà ló bá gbé ìwà burúkú rẹ̀ dé. tọ́mọ wá fi ara ní níbi ìkúra lè wà fún ọ̀sẹ̀ pé èèfẹ́ ọmọ. Olúwa ni ọmọ ìṣẹ̀lẹ̀ wà látà ẹ̀dọ́lú owó ìgbà ẹ máa ń nù wọn lára. Ẹ máa kọjú wọn lè jẹ́rẹ́ àbú bẹ̀bá àti máa ka ẹ̀yìntò mọ̀ wọ́n. Nítorí pé ń tẹ́ fún wọn nígbàdà kí ẹ̀fẹ́ lọ́gbọ́n gbà padà lọ́wọ́ wọn. Olúwa ni ọmọ ìṣẹ̀lẹ̀ wà níbi ìwà burúkú lẹ́nu wá yọ sí àwọn obìnrin fẹ́ẹ́ fẹ́ lọ ní ẹlọ́sùn bẹ́ẹ̀. mẹ́rin ló kẹ̀ sí ذلك أن الرجل وذلك أن الرجل كان يلد المرأة بقرابته فيعذرها wọ́n tí ó bá fẹ́ obìnrin tọ́pọ̀ ẹ̀kú náà yóò wà mọ́ wá kó ìjọra bá a hátà tẹ̀mọ́n tó kọ́ kóbìnrin yẹn bá lè kú àwọn tí ọ̀rọ̀ ti da ilé yí ọ̀dà àpò ha àdúgbò ní gbàkàdá kí rẹ̀ tó fún mi. Olúwa ni wọ́n ṣe lọ́rùn. Ìlú kò dá kí ọmọ fara ní obìnrin. Tòun bóyá pé kí wọ́n máa dé padà fún ìjọ. Kó làwọn èèyàn náà lọ ṣe bẹ́ẹ̀ náà fún fún rẹ̀ yóò padà sọ pé òun lọ. Olúwa ni ó sùn. Pàtó bá wọlé àwọn ọ̀rọ̀ yìí jẹ́ ẹni lẹ́jú èrè láàgbò ní lọ́wọ́ ẹjọ́ ẹ̀yà ìkíni wá sí báyìí ìkíni òkèrè òkèrè kí ló ti ẹ̀wà lórí títú rẹ̀ olùdó wọn wá fún pé yọ̀bọ̀ pé ó lọ ẹjọ́ tí mo fi lọ́jọ́ rẹ̀ kí ni lọ́kẹ́ tí mo fi lọ́jọ́ rẹ̀ ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tó alẹ́ ń tọ́ wo ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọn bá wọ àlejò rẹ̀ lọ́dọ̀ pé bó ń bẹ kalẹ̀ tí wàá tó máa tó ní sọ fún ọ pé tí ní sọ fún ọ máa tó ọ. kí ọ fara nìyà ìyẹn náà ń wá ìnira lọ́wọ́ ìyẹn náà ń wá ìnira lẹ́yìn ọ̀nà. lọ́wọ́ sí ni pé fáwọn èèyàn lọ́ ní nǹkan kún ní màá ń fi ó tó pé lè ṣùtàn tó bá ti sú ọ kí kó máa ń lọ rẹ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí kó lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. tó tó bá ti mọ̀ pé ó bá gbà padà gbá wọ́n fi owó fara ní lórí wọn kìlọ̀ irú ayé tó lè máa ní wọn náà tí wọn náà fi rí ọmọ wa lè lékú lè báyẹn ilá ayé àti ilẹ̀ ìfara ṣíṣe tí ìgbà ìṣẹ̀lẹ̀ wọn wá rí pé áá ìgbà tí ṣe tó fojú wọn ẹgbẹ́ gbọ́gbó lóyún tó gbà áá àyíwọ́ káwọn náà jọ àbí orí nǹkan tó kílẹ̀ evidence tó kílẹ̀ lójú ojú mẹ́ ló bá pé ìbàjẹ́ ìbàjẹ́ ní ọ̀rẹ́ yìí torí ìgbà yẹn ọkùnrin náà ti lè yára yìí wọn ò gbà á ah, láyé sí ìgbà èmi kò ojúlẹ̀ pọ̀ tó ìyẹn ọlọ́run báyọ̀ nà tó ló ṣe kéde olóko wọn wàhálà olúwa ní wà á ṣèrò oúnjẹ nínú màárù àwọn obìnrin èèyàn ọkùnrin á ṣèrò gómìnà ẹ bá wọn lò nínú màárù lọ́nà lọ́nà tó dá ẹ̀ṣẹ̀ dáadáa sí wọn ẹ̀ṣẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ̀rọ pẹ̀lú wọn mẹ́rin wọn jẹ́ pẹ̀lú ọlọ́wọ́ bá lérí wọn lórí obìnrin pẹ̀lú ṣe pé àwọn òbí rẹ̀ wọ́n ti mọ àwọn kan táwọn ọmọ mẹ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó wá láti lè kan àwọn ìwà rẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń bẹ lára rẹ̀ láti láti lẹ̀ àwọn obìnrin wọn tó máa ń lè jẹ fá gbàtódé séjì kan wọn ló wù wọn ó wù wọn kan sílẹ̀ fún ọ fún ọmọ sáré ká jẹrẹ jẹnà ọmọ gẹ̀yà káàkiri ìdámọ̀lá ni ìgbẹ̀rẹ̀ kan tán yóò dára fún mi mo kẹ́sẹ̀ tètè di àti ápídù ní ìtọ́jọ́ kan tó wọ́n ṣe tán gbọ̀wọ́ náà ní ẹwà láì ẹ̀kọ́dà yọ̀ọ̀mọ́ bíbí wọn rẹ́rẹ̀ lọ́la rẹ́rẹ̀ bí gẹ́gẹ́ ẹ̀rẹ́ ẹ̀rọ oúnjẹ yóò gbìyàn ẹ̀rọ tó kí ní ìgbà ẹ̀yà lọ́dọ̀ àwọn ọ̀gbọ́n ní kò ní mọ ẹ̀rìn ń bẹ dáadáa lọ́dọ̀ àwọn ọ̀gbọ́n kò ní ẹ̀rìn ń bẹ dáadáa lọ́dọ̀ wá ti kú ti pé nítorí ilé ti rẹ̀ ló tí wọ́n fi àkọ́kọ́ ẹ̀yọ ọ̀gbìn lọ lọ́wọ́ wàhálà ṣerú òun ná ní máa ẹ̀rù ṣe tí wọ́n ní bá wọn lé bá àwọn ìyàwó yìí lọ́nà kọjá ẹ̀bí kí wọ́n gbádùn òun ẹ̀ ṣe dáadáa sí wọn ṣe dáadáa sí wọn sọ àwọn ṣẹ̀dẹ́kà lẹ́bí tó ń bọ́ ayọ̀ kálọ̀ ọ̀pọ̀ lórí ṣeré sí alẹ́bí ní ṣẹlá mú bẹ̀rẹ̀ yẹn kò lè fi nà mẹ́rin bẹ̀rẹ̀ àìní àwọ̀ ẹ̀sìn alẹ́bí ní lọ́kọ́ wọn máa kọ́ máa dá ẹni àkọ́kọ́ wọn láti di ẹ̀fọ́ta àkọ́kọ́ ọlọ́wọ́ bá ti yọ àwa jáde látara lẹ́rẹ̀ tó wà lára wọn àbánẹ́bí ní tó bá wá ṣe sùúrù pẹ̀lú wíwọ́ yẹn tẹ̀tẹ̀ ìdí ó ti bá lọ rẹ̀ ó bá lọ rẹ̀ àwọn tó bá ní ọmọ ṣẹ́ẹ̀tì wíwọ́ yẹn ní ti pa ké by fire by force àti kó ọmọ ẹlẹ́rẹ́ mi lórí àwọn ẹ̀yà àbí tó lò pọ̀wọ̀pọ̀ á ń lọ lọ ṣáwà ń ṣe mi ọ̀nà tí mi fún ọgbẹ́ lẹ́yìn. ó ti mú lọ kẹjọ lọ àbí bẹ́ẹ̀ náà àdáhùn oríṣiríṣi lọ́wọ́ mo bá dá ọ̀yá gbọ́dọ̀ wọn náà ẹ̀rọ ní ìfún wa ṣe é fún aláì àdáhùn ẹni kì í pè é lé dára sí ìràn kò sí nípa èèyàn fún mi. kó ẹ̀rọ ní ó dákẹ́ ní ẹ̀rọ ti ní alápẹ̀pẹ̀ lòun tó lọ́mọ fẹ́ náà ilé wọn ta ẹ̀kọ́ ilé wọn lọ. wọ́n wá dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n sọ̀rọ̀ wọn rẹ̀ lọ́wọ́ láti ẹni tó ń lé gan nínú àwọn ọmọ ìlú ọkọ̀ gan. àyẹ̀pẹ̀ títí ṣe láti láti gbé ọmọ nineteen years lórí fẹ́ àbí twenty àti twenty years ní ti ń ṣe ń lé wọn. ọ̀dọ̀ tẹ̀lé tó wá ṣe ń jẹ̀rẹ̀ kan náà tó bá tẹ̀lé kó ṣe ń jẹ ọ wà ní àwọn ọ̀nà tó fi ṣe ń jẹ ní tẹ̀lẹ́tẹ̀lẹ́ ló wà ní rẹ̀ tó bẹ́ẹ̀ ni gbogbo ìwà àwọn oríṣiríṣi olóde ló ní agídí tí ọ̀dà wọn sọ̀rọ̀ kò ní gbọ́ bí wọ́n ta gírí wọn láti lè wọn náà kọ́lọ̀ máa mi lè sọ fún ọ̀gbìn ìdí wọn bínú ẹ̀ mọ́wọ́rẹ́ mọ́wọ́rẹ́ ó ti sọ fún wọn láti lẹ̀ fún wọn bínú ó lọ mọ́wọ́rẹ́ bàbá wa délé tán ọ ní ìdílé ó ṣe sùúrù pẹ̀lú rẹ̀ ó sọ fún ọkọ máa ń bínú ṣẹ́yìn máa ń bínú ilẹ̀ ayé bínú náà ilé bínú náà tòtò wáyà ìwà àti ìwọ́n wà ní ẹjọ́ pẹ̀lú àtọ́kùn pẹ̀lú bínú tó wà ní ìlú ọ̀gbá mi bó ṣe wàláyà àbòsí lò ṣe ṣe òbí ọmọ mi gan ni wà sọ fún ọkùnrin mi tí ó lágídí bá tó lè wò ó ohun tó ṣe sùúrù ó ṣe sùúrù pẹ̀lú rẹ̀ fa ah, wọn ló ti mọ ní bẹ́ẹ̀ ni kí ń ṣe ó ti gbàgbé pọ̀ ṣàdéhùn wàlá ó ti gbàgbé pọ̀ ṣàdéhùn. kọ́nà ìjọ akéde ló wọ́n máa fẹ́ lómi ìwé ọmọ lágídí ohun wọn máa ń bínú ohun ó ṣe sùúrù ìbẹ̀rẹ̀ náà wọn lọ gbogbo ọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó tó ti fún wa wọlé tán ó rà ní ìrìnà ìyọ́rá gbádà fún un ó lè wá sí àtàjì àti ọba ti wá wọlé tán tó wá ti wá ti dúró oṣù kan fún abẹ́rẹ́ ìtìlẹ̀ abẹ́rẹ́ ìtìlẹ̀ ọ̀gá ìwà àìṣòro ó ná bí wà á ló tó ayé àfúrá náà kàfúrá wa ìfà ọmọ ọba ní ẹ bá wọn lò ẹ bá wọn yọ ọ ọ̀nà tó dáa tó tí o máa ń lo òfin ọlọ́run tọ́wọ́ ọba sọ yìí kódà ọlọ́run ọba lójú ọ bí ó ṣe bá ń ṣàtúnṣe kùdìẹ̀kùdìẹ̀ tó bá ń bẹ lára ẹni yẹn ó yẹ lè fi bẹ ọlọ́run ẹ̀wọ̀n òkè tí mo máa ìlú mọ ìlú òkè tí ìlú wọn sọ nípa wà á ṣe olówó ní fọ́yì ibú àkàwálà kúnlẹ̀ òhùnà ẹ máa sọ̀rọ̀ rí fún wọn sáwọn ìyàwó yín ìyàwó rẹ̀ ṣe kéde kan àbí lórí ikú yọ ni ọ̀nà ah, òkú bá wọn lórí ọ̀kadà àwọn bẹ́ẹ̀ ní àbí ọjọ́ ni ah, kí tí o bá gbọ́ sí ilé bàbá rẹ̀ kò sí ìrìnà kó lọ́wọ́ ilé bàbá kì í náà ọ̀nà ìgbú ni kí ni wọ́n náà bù fún. وعاشرون بالمعروف طيبوا أقوالكم لهن ọ̀rọ̀ tí ọmọdé máa ń lò ṣáájú láyé nínú fọ́nà ìrìn ọjà sí yàn fún àwọn aṣọ ìtọ́jú tó tó ti kàkẹ́ ẹlẹ́bi ní lọ́dún káàdé yóò fún mi lá pàdé pé kọ́yọ́ ọ̀nà áwọ̀ ilé fún máa fún jẹ́ mùsùlùmí lóòótọ́ ọ̀rẹ́ ti di ọmọlúwàbí ti di lóòótọ́ lọ́dọ̀ tó tó tó ọwọ́ ní pé ọ̀rọ̀ tó ṣẹ́kù lẹ́nu rẹ̀ lásìkò yìí ọ̀rọ̀ tí ọ̀dà ni lẹ́nu ní dákẹ́ dákẹ́ ló lè sọ̀rọ̀. ìfọyín mu wà á sì mú àpò ààrẹ lọ́dún tó tẹ̀sí ní ẹ̀mọ iṣẹ́ yín ẹ̀mọ tó ṣe pẹ̀lú wa ẹ̀mí iṣẹ́ rí ni ẹ̀mọ ṣe fún wa ẹ̀mọ sọ̀rọ̀ fún wa ẹ̀mọ sáà láti mọ òwò dáadáa sí àwọn ìyàwó yín bákan náà ipe gbogbo àwọn ìwà tí ó burú ẹgbẹ̀gbọ̀n tí wọn ẹ̀rọ sọ̀rọ̀ tí ó dá sí wọn bákan náà wà àìhá ìbò ẹni kí ìrísí yẹ kó lọ dáa lọ́dọ̀ àwọn ìyàwó yín lè ṣáṣẹ́ bí kò dẹ̀ láti kò lẹ́bàá ṣe lágbára wọn ìtumọ̀ kí ìrísí ọ̀dà ni pé mọ́nà ẹ̀dọ̀tí torí nígbà ní ìdọ̀tí rẹ̀ wọn ó lè máa bí àwọn èèyàn nínú tí wọ́n fi rí ọgbà tí wọ́n mọ̀ wá dáadáa nígbà tó ń bọ̀ àti wọ́n bọ̀ báyọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbà tó ti wà nílé wọn ìgbà tó wà nílé wọn tó ń bẹ lọ́nà ọmọ wọn sọ dáadáa wá àmọ́ wá dé tán wọn ti pàdé pàdé wọn wọ́n sọ ilé ìdílé káàkiri wọ́n máa ń pè à sílẹ̀ yẹn lè wọ́n ń lò níyì láti tó ara tí ìwọ́n fi ń ṣe dáadáa sí ìyàwó rẹ̀ pé mo tó bá ní láṣọ máa ń ṣàkóso rẹ̀ lọ́ọ́ fọ́ bómọ dáadáa gẹ́ẹ̀tì láàrẹ́ fún olùgbé àbẹ́kọ́ bí o bí fìlà náà wá sí ní ìlànà tí ń kú gbóhùn tó ń lò sí kó kó dà kọ́ ma tó àìsàn tó lọ rí ọ dáadáa tó bọ́ so ibn كثير ó ní كل حسن الكلاب كمان تحب ذلك منها بين شيء وتقوم بالمشرقية بين وتقوم بالهنيس كوترين ẹ̀yìn ẹ̀rọ ṣe bẹ́ẹ̀ tó yẹ ní pé bínú tí mo ń bí ẹ̀yìn pé orí ń dọ̀tí ní mo ń bí àwọn náà ní kí ọdún wọn ti ń dọ̀tí tó gbogbo nǹkan tí ọmọ ń dá wa lálẹ́ nínú rẹ̀ náà ni wọ́n ń ṣàlàyé fún ẹ ó fàfà àìsàbíyá mẹ́sìlá òun wọ́n ní wọ́n náà máa ṣe fóbìnrin yẹn gẹ́gẹ́ bí nǹkan tí òǹtẹ́kùn náà máa ṣe fún ọ. ẹni bọ́lá ni wọ́n dáná ó ní nà mẹ́sìlá lẹ́bí àlẹ́ ilé ńlá bẹ́ẹ̀ máa rẹ̀. ni ìmú tó ń jọ́rọ̀ fẹ́yìn fẹ́yìn lọ ìkọ́ẹ̀sì lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ló ṣe jọ́rọ̀ èèyàn fún àwọn náà káwọn ló rí ìkọ́ẹ̀sì lọ́dọ̀ yìí النبي صلى الله عليه وسلم قل خيركم خيركم لأهله النبي يسود دعجه من قلت واجهني يلو يوله قل على غيره táwọn ìyàwó rẹ̀ náà rí gbá ìrẹ́dá tí a rẹ̀ òun yìí kúrò tí ó bá ń bí wọn tí ó bá ń bí wọn ní ọ̀kan ẹ̀ tó ń lọ sí lọ́nà pé à òní bí dáa wà láwọn ẹgbẹ́ ìgbà náà ni ọ̀yà ọ̀gá jù ní ìjọ kan ló ń bá àwọn ìjọ ọkùnrin wọ́n sọ pé àwọn ìwé tí mo gbé ẹ rí jọ tó tí mo gbú ọ ní òṣèlú rárá ní dáhùn ní gáwó pé àkúrò ọjà rẹ̀. nínú ẹ̀bù rẹ̀ lọ òbí òbí òbá so tẹ́ tí òbí rẹ̀ òun ló ṣe kí ni nínú òun ló yẹ sọ́dún wájú fún tó já ìdarí kò rí sọ àwọn náà ní ìfún tí ó dùn wọn á bẹ̀rẹ̀ ìjọba náà anabi ni wa ana khairukum li ahli anabi ni mi ni dájú mi dá fáwọn ará ilé mi gan gbẹtú fẹ́ ṣe sún náà tí kò dá fún kò dá sí àwọn ìyàwó rẹ̀ èyí tó ń kó pàtàkì ní ọ́ ìrìnyẹ́ ní ọ́ ẹ̀yẹ̀yẹ́ náà ní ọ́ ṣe pé ọ̀rọ̀ rẹ̀ di pé tó bá ti wọlé dé pé àbáwọ̀ tó dé tó dé yọ yọ kára àti tó bá ti dé àwọn tó bá ti lọ yóò túra ká yóò lè ṣe ẹ jáde kó tó jáde nílé sọ àmẹ́sọ̀ ọmọ àdìsọ́lẹ̀ ó lè ní bí atáwọn alẹ́ ni àwọn ìyàwó ni mo dá sí wọn sọ ẹnu owó wọn wà ká ìmọ̀ ìlú kẹsí ni wà ká lẹ́ ní àkàlà kì í sọ ọmọ àdìsọ́lẹ̀ ó nínú òṣèlú ànábì ánàmú jẹ ní ìlú rẹ̀ ẹ̀ṣọ́ ànábì dá ní ìbáyà ṣe papọ̀ ànábì dá ní ìbáyà ṣe papọ̀ tó dá ìwọ̀n ìgbẹ́sí da'im al-bashir gbogbogbà gbogbogbà níṣẹ́ ọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀ lọ́dún mọ́lẹ́ fún wọn ọba ìwà àti gbọdọ̀ rí nìyàn. kódà yín béèrè kan dáàbò lé káàrí kò rà sọ ọdún náà ní pẹ̀lú ògbó náà ọlọ́run gbà sílé ọkọ wa ní ilé yìí ti rú báyìí yìí ti rú báyìí débi ṣùrù ló fún ọ àwọn ẹtì àwọn ẹtì mẹ́wàá ó ti ń béèrè ẹ̀já àwọn láyé ìtọ ọlọ́run àbí rẹ dá ìmúlùbíṣìrì gbogbo wàrà lórí wọn gbé ẹ̀yìn lọ àkínú wọn bàjẹ́ tí ń ṣọ́ àti nǹkan tó ń tó lẹ́nu ní àkókò ní ẹkún mẹ́jọ ní ẹkún mẹ́ẹ̀ tó nínú òbí títù wọ́n lẹ́nu kejì rẹ̀ kò lẹ́nu kejì máa kò ní ìyá tó lè tó lọ lè fẹjọ́ ẹ̀sùn tó lọ sọ̀rọ̀ rẹ̀ fún àwọn àti rẹ̀ wọ́n ti sọ pé wọ́n ti gbà àti rẹ̀ wọ́n ti dì bọ́dá rẹ̀ tó wọ́n mẹ́rọ wá rán ojú bí ẹni tí ó lè kàn فالذي يشبهه الذي يشبهه يلاعب أهله الذي من في الله لا غيره من كثير من كعيون بكنا ويتلطف بهم الذي من شبه لك لك الموع ويوسعهن فخطأهم مثلا ببالي توبا وفوق لأنه يدوق فوق لأنه يدوق فوق lórí kọ́kọ́ fi jẹ́ bọ́ jẹ́ bọ́ lówó lónìí ẹlẹ́ à ẹ jẹ́ bọ́ lówó àgbàgbàgbà kàlẹ́ ee olóyè olóyè ni ọ́ bẹ́ẹ̀ ni bàbá náà kí ni ọmọ náà wó. Ìmọ̀mù wọn ní wàlú dá ipò ní sáà àwọn ọmọ aláìlápẹ̀dá lẹ́sìn ìkìlẹ̀ ìdánwò ní kẹsẹ̀. Wọ́n ní àlejò máa ń bá àwọn ẹ̀wọ̀n rẹ̀ rẹ̀. Wọ́n ní ọmọ rẹ̀ rẹ̀ pẹ̀lú rẹ̀ ẹ bá ọ̀dà sí wọn kẹ́rin wọn àwọn náà tó bí ah, a tó àwọn ní àwọn wọn gan tó àwọn ẹjú حتى إذا كان يسابق عائشة رضي الله قل عائشة النبي نبي àlẹ́kì àtún máa bá àwọn ìyàwó rẹ̀ ma bá wọn ṣe competition ẹni pé wọ́n lè fi ká lọ bóyá lè torí ẹnu ẹ̀yà akíkájọ sáré ẹ̀rẹ́ tí ó dára wọn lẹ̀ nínú wa bóyá lè sọ pé ẹni tí ó rí tí ìyàwó orí ìwọ̀n ló ń gbé wà ìyàwó orí wọ̀n tí àwọn ẹ̀rẹ́ fún ẹgbẹ́ lọ́wọ́ yìí fà wọ́n ní à ìlú òní yẹ́ wọ́n gbọ́ lẹ́gbọ̀n kí ló dé? Ìwọ́n rẹ̀ lè gbọ́ lẹ́gbọ̀n ṣe wà láì níbẹ̀ náà ẹjọ́ ìgbà rẹ̀ lẹ́kọ̀ọ́ lórí rẹ̀ dákùn ọmọ òfin àwọn àgbà rẹ̀ yóò ní ètò fún ọ ní ipò bẹ̀rẹ̀ ó yẹ kí wá sí ìyàwó rẹ̀ tó lè lọ lè ṣe bẹ́ẹ̀ tó àrí kò lè ṣe bẹ́ẹ̀ tó anábì sọ lọ́wọ́ rẹ̀ sọ́lá ẹni ìtàwọ́jẹ́ ilé ìhà ìdárí nǹkan lè ṣe bẹ́ẹ̀ lẹ́ni pé anábì ti ń wá gúnmi ìfẹ́ yóò ṣe láàrin wọn. so àwọn àlàyé yẹn tí wọ́n nílẹ̀ sí ìwọ́n tó pọ̀ gan lè fi wà ṣe wọ́n ná nígbà yìí. so sọ́nà ṣe àṣe àlọ́wà fún wa kó ṣàlùwẹ̀ fún wa gbogbo yẹn kó jẹ́ ọlọ́pàá fún wa ṣe tó ọlọ́pàá tó wa ṣe. so ẹ̀dá kò kò àwọn gbọ́ sí àwọn gbọ́ káwọn ní tíráfíìkì rẹ̀ ẹlòmí ò sọ pé òun ti rọ́ọ̀fù báyìí pẹ̀lú gbogbo táwọn sọ pé tó bá sábà ní máàkì ara rẹ̀ láì ẹlòmí ti fúra rẹ̀ five over hundred ẹlòmí fúra rẹ̀ five over hundred ẹlòmí ní àmọ́ ah, ní eighty ẹlòmí ti sọ bẹ́ẹ̀ kí mo ní eighty ẹlòmí kọ́ ẹlòmí ní ìdúró lọ́dún gbogbo ẹ̀rọ yìí o zero one tó wọ́n á ti ṣe é kàlá òfin ṣe systematically náà ni systematically wà ti ṣe ń rẹ̀ tó wọ́n kú wọ́n yóò wọ̀nà kó ti ṣe ń jì tó wọ̀nà tó ẹ̀dá kò tí wà tí ò bá ṣe ń jì rẹ̀ kí ló wá ṣe ń jì yẹn. ọmọ wa ní àwọn ti ń gbọ́ àyà àrùn yẹn ni ọlọ́kàn wọn ní ti

tí ẹ bá fẹ́ bí ọlọ́run máa fún kankan kí o bí ọlọ́run dàrẹ́ kí o ṣe sàlá síwájú kí o gbàgbà rò síwájú náà bá يا الحمد لله الحمد لله الحمد لله سبحان الله الحمد لله لا أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد يا رسول الله سوابيل كثير من الخيرات والله عليه وآله وكيف هو أتكون في أدوار مرموقات bí a lórí ìforí kalẹ̀ bí ẹ kí ọ lọ́wọ́ ara bí ẹ ṣe lọ ní déèrè àdúrà rẹ̀. sáyẹn tó jù wọn lọ kí ọ tẹ́wọ́ tọ́lọ́ wọn bá èèyàn wà lórí àjò kí ọ tẹ́wọ́ tọ́lọ́ bí ọlọ́run fẹ́ kàmá yìí. sọ àwọn àsìkò tí òun tí ẹ jí kí ọ bẹ̀rẹ̀ ọ̀pẹ ọlọ́run mo ní ìdìkan láì. sọ àwọn àsìkò tí ọlọ́run lọ́wọ́ gbàdúrà rẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá kí ó ti má bẹ̀rẹ̀ ọ̀pọ̀ dáwọ́ pé tí yóò ṣe

ان شاء الله وبس والله ابدان ده ابدان Gracias. خاصة بانو شو ممكن يكون خاطر فيها لا قال لك ده وسودي انا من الفاضي ده وسودي كده كده على الفلسطيني كده بقى اه زودوا بقى نجري ابوه اه ايش انا انت هو دي دي نعم

lọ́sẹ̀ ni ó wà níbi àríyá àti ìyá ẹ̀ wà ń bẹ̀rẹ̀ láti rẹ̀ ń bí títọ́ wẹ́yìn láyìn ẹ́ ọ̀kẹ́ ẹ̀mù ẹ̀tẹ́sẹ̀ ẹ̀mù Ẹ̀wà Ìjáde. Ìjáde. Ìyàwó Ìjáde. بالله بالله وبالله ara lú ìbò náà tó rí ó ẹ̀yìn ò tí ẹ̀ mọ̀ pé ẹ̀yìn ò fúnà pàwẹ̀ kan ń tẹ́lẹ̀ tí ẹ̀ bá wò ní lẹ́yìn báyìí gbogbo ẹ̀ sílẹ̀ ra wọn ní ẹ̀wùjọ báyìí àá ah, ah. gbogbo ẹ̀ sílé ra wọn Ah ah. ǹdọ́gbò òrù ó sọ. rẹ̀ nì ẹgbẹ̀ lọ́wọ́ ẹ̀yí tó ń mẹ́ bọ̀ àti kú dáa ni. Ẹgbẹ́ sábà bímọ rẹ̀ dákun ẹ̀ dákun mẹ́jì mọ̀ rẹ̀. ní kí wọ́n àrà ìjọba gbé mi. Àbíbá, títà tó wọ̀ kára àjò pé jẹun. Ẹgbẹ́ fọlẹ̀ ni. Alẹ́ sọ ń bomi sí ìtùwẹ̀. Ẹgbẹ́ fọlẹ̀ ni. Ah, ah. Oòrùn pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbọ́n kan ìrìn ọgbọ́n. Ṣọ́rọ̀ àwọn ọjọ́ ìṣẹ́ náà ní pẹ̀lú oníjọ ọgbọ́n. Ẹ nígbà àwọn àkọmọ ẹ̀nà. Ẹwọ̀ ṣẹ́ ìmọ̀ lọ́mọ̀ nìmọ̀ ọkọ̀ dídà. Àwọn ọmọ ìyọ̀ máa ń rẹ̀. Ìwọ̀n

ìwà wá ló tẹ̀lú wá fi àjọ olórin kan ọwọ́ àwọn àwọn pàdé sí náà yóò máa ké pàtí wá sí náà Àwọn afálẹ̀ kan àtàwọn ọkùnrin olè. Ó mú wá ẹ̀wọ̀ pẹ́ fún ẹgbẹ́ ní mọ́tò jẹ́kù sí ìpínlẹ̀ kò sí àti bàbá olówó bá yín mú ọba yín tọ́ba yín wọ ó sì mú ẹ̀wọ̀ ẹ̀ máa fẹ́ ní ẹ̀wọ̀ dájú fún ní owó ìgbà ìlò àtàrí ẹ̀rọ kú Bàbá,